You're listening to the styles, of DJ Akira. nǹkan tó bá jẹrọ nínú my pot. owó ṣayó ṣayó ṣayó na him you take dey buga buga when my guys dey para para nígboro àwa ọ̀rẹ́ ní bọ́jú àrẹ́ ní bọ́jú àwa ọ̀rẹ́ ní bọ́jú. ọmọ men dey vex girls dey hot boys dey vex dem dey dress méjì méjì ṣayó méjì méjì pull up lẹ́kan léjì léjì tọwọ́ bí tagbako over bí tobacco rú wọn bí ti pakoro délélé iná tomato ìwọ wọlé kanlẹ̀ bẹ́ẹ̀dú wọlé kanlẹ̀ ọmọ gẹ́jú dilẹ̀ ní kọ̀rọ̀ ẹ má jẹ́ kó kanlẹ̀ filan sọnù mọ̀yàn yágíyà no manners. àmà ní pọ́blẹ́mù àmà ní pọ́blẹ́mù àmà ní pọ́blẹ́mù èmi àti ẹ̀ máa ní pọ́blẹ́mù a máa ní pọ́blẹ́mù a máa ní pọ́blẹ́mù a máa ní pọ́blẹ́mù èmi àti ẹ máa ní pọ́blẹ́mù. ó já sun omu mọ́tò dẹ̀ fẹ́ mẹ́rù lẹ̀ jàjẹ́ yóò bú lọlé omu ṣáàpù náà pẹ́ńsù lẹ̀. a ti ní pọ́blẹ́mù a ti ní pọ́blẹ́mù a ti ní pọ́blẹ́mù èmi àti ẹ ti ní pọ́blẹ́mù. ó kọ́ rẹ mẹ́ta dání ẹ̀dẹ̀ mú ṣáàpù ó wá nílé yá kì í ṣe wúpà ṣé mo ń bù a ti ní problem a ti ní problem owó mi dà a ti ní problem èmi àti ẹ ti ní problem. àbá ní problem o àbá ní problem o àbá ní problem o èmi àti ẹ máa ní problem o àbá ní problem o àbá ní problem o àbá ní problem o èmi àti ẹ máa ní problem o. ó fi hàn mí ní instagram ó ní kó gbé wálé àṣe bọ́m̀bọ́m ló wọ̀ṣà ó yájọ ṣàlàyé àti ní problem àti ní problem àti ní problem èmi àti ẹ ti ní problem ó yá ṣáàtì ké lóko ní tàbí mẹ́ríkè ó ṣáwá tán ó bọ́ta ó jọ gbèrígbè àti ní problem àti ní problem owó mi dà àti ní problem èmi àti ẹ ti ní problem àmà ní problem àmà ní problem. I'm Have any problem? Èmi àti ẹ̀ máa ní problem. I'm A máa ní problem. A máa ní problem. A máa ní problem. Èmi àti ẹ̀ máa ní problem. Wọ́n ní pọ́npọ́n lẹ́ ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n tẹ́pò ṣe ṣàkúṣàkú ló wà ní gbòòrò bá ẹ wọ́ ṣe. <laughs> Ẹ ti ní problem. That's ti ní problem. Ah, ẹ ti ní problem. I'm telling you, ẹ ti ní problem. <laughs> Bàdé òṣà ló máa ṣá omi ó dẹ̀ bọ́ pàkà o. IBD dé ní owó yẹn dá kí ló now? Ha! I see no problem, I see no problem, I mi dà, I ti ní problem, I àti ẹ problem. ní problem. Àbáníṣ say shout out to your mommy o. Mommy. I say shout out to your daddy o. Àwọn ọmọ fún ẹ ní ìdí ńlá tó fẹ́ máa ṣakọ fún ọ. I say shout out to your mommy o. Oh, ah. I say shout out to your daddy o. Àwọn ọmọ fún ẹ ní ìdí ńlá tó fẹ́ máa oh, fún ọ. oh, ó fúnkẹ́. mommy, oh mommy. That was to tell her I love you. Uh. Tell her that you are my baby. Oh. Yes. tell her that you are my honey. Oh. I want to talk to your daddy. Right off. I want to tell him I want to. Me and you go for me the picky. Cause of you I go spend all my money. Oh. Spend all my money. Yeah. You are the one I want. You are the one I need. That is why I'm in love with you. your mommy o. Oh, I say shout out to your daddy oh. I ah, ah, I wanna fún ẹ ní ìdílá. I say shout out to your mommy oh. I say shout out to your daddy I oh, ah, I wanna fún ẹ ní ìdílá. Will you marry me even though I met you today? And she said, You don't even know my father. Oh, the mommy, Rara. You don't know my mother. Got oh, me shy. Can you pay my rent price? It's just a million dollars. Yeah, easy, jaja, take it slow. Coleto ya madali, jaja, easy, jaja, take it slow. I'm a gonna to I'm a mọ́tò bíbí, easy, jaja, take it slow. Do you take it easy and I am brother? easier. Yeah, yeah, see it. Girl, I have just one thing to tell you again. Yeah. Is it me or this love? No, yeah, me waiting. Ah. I don't even know your father, more than more than one. I don't know your mother, but there could be a side they price you. Don't even have one dollar. No problem. No, just be going. It's okay. Uh-uh. Wait now. Hey. Single, hey. I've been searching. Hey. I want to mingle. Mi ò tí marry. Single, okay. I've been searching. You want to mingle. Kò Mary. marry. Ah. Ti bẹ̀rẹ̀. Ti because of.

well done. All the way from Chevron. You come make better cause you say you want better connection. Ah. Now so, hmm, okay, so that's your sister Uche. And you say you're from Gombe, Bado, as if Tinago there. Tibeme, ah, so say Tinago there. Tinago there, all Le torí ẹ̀ náà kò kó òkò náà wọ́n máa ráyè kí mi ní wẹ́dọ̀nsà ó yá pọ́n mi lé pọ́n mi lé bèbí pọ́n mi lé màá lọ lọ́kọ̀ méjì lóró pẹ́ tó sùn lé pọ́n mi lé pọ́n mi lé ó yá bèbí pọ́n mi lé màá lọ lọ́kọ̀ méjì lóró pẹ́ tó sùn má lọ bá wọn dadé lébọn ẹ wọn gba certification mi wọn fẹ lámúlé bẹ ní Lagos má lọ bá wọn dáadé labor. wọ́n gba certification wọ́n fẹ́ lábúlé bẹ̀ ní Lagos. ìfẹ́ ò gbà gidi ẹnì kì í ṣàbídí bébí ìjà mi tán ìbàlẹ̀ ìgbà kámú ṣe láyà mi ń já bọ̀jú wá bí wọn àìyá o. go school, oh my way. Eh. No be everybody way go. No be everybody know book. They no not mean say me happy. Money day me I can like. Don't make me lose mine. If you give me, make it give me like. If, if, if you give me, make it give me like. But you mọ̀ pé smart, like a class one. You Ìwọ sọ me èmi on. And I got a half nine in mass gan. But I'm calculating hundred thousand. Though you hustle for one year. Me, I made it on one endorsement. Oh, Five point GP from the onset. So you mean still they find the employment? That be nonsense, but I'm the dumbest. Hello, sub, eh? see the numbers. I ah. recorded at the uh-huh. concert. Feel the pocket. How you go? They ask me, see what's in the budget. I'm insulted. Oh, ọmọ wọn. back up. Like that. Baby, danger. This your back is a danger. Huh. Danger. Girl, you make me touch ginger. Yeah, remember. Hey, this your back is a danger. Hey. Danger. Baby, bring it closer. Let go. Legendary. Your mama is a legendary. ṣẹpẹṣẹpọ ọmọ ṣẹpẹṣẹpọ ọmọ ṣẹpẹṣẹrí ọmọ ṣẹpẹṣẹrí ọmọ ṣẹpẹṣẹpọ ọmọ ṣẹpẹṣẹpọ ọmọ ṣẹpẹṣẹrí ọmọ ṣẹpẹṣẹrí ọmọ ṣẹpẹṣẹpọ ọmọ ṣẹpẹṣẹpọ ọmọ ṣẹpẹṣẹrí ọmọ ṣẹpẹṣẹrí ọmọ ṣẹpẹṣẹpọ ṣẹpẹṣẹ wá tu ọ ṣẹpẹṣẹ tu ṣẹpẹṣẹ tu tu ọ ṣẹpẹṣẹ fọ ṣẹpẹṣẹ bá tu ọ ṣẹpẹṣẹ sí ṣẹpẹṣẹ sẹmu ọ ṣẹpẹṣẹ rẹ ṣẹpẹṣẹ bì ṣẹpẹṣẹ mọ ṣẹpẹṣẹ mú ṣẹpẹṣẹ hàn ṣẹpẹṣẹ rí àwọn balẹ̀ sẹ́ni ṣẹpẹṣẹ rí àwọn balẹ̀ sẹ́ni èrè àgbọ̀dẹ́pọ̀ jí má sùn. aniyojisa jise. ayége. ẹkún àìbà. sẹpẹtẹrì present lẹgbẹgbẹ present ṣakuṣaku present ososondi present gbẹtiti òtútù tù. ó pọ̀ létí títí ó tutù tutù obio present shina bella present six oh six present femi posh present imorich present ọtúnba ojì mekwe clero lagos island. ọmọ ṣẹpẹtẹ rì. ọmọ ṣẹpẹtẹ pọ̀ ọmọ ṣẹpẹtẹ pọ̀ ọmọ ṣẹpẹtẹ rì. ọmọ ṣẹpẹtẹ rì. ọmọ ṣẹpẹtẹ pọ̀ ọmọ ṣẹpẹtẹ pọ̀ ọmọ ṣẹpẹtẹ rì. ọmọ ṣẹpẹtẹ rì. ọmọ ṣẹpẹtẹ pọ̀ ọmọ ṣẹpẹtẹ pọ̀ ọmọ ṣẹpẹtẹ rì. ọmọ ṣẹpẹtẹ rì. ọmọ ṣẹpẹtẹ pọ̀ ṣẹpẹtẹ wà tú wọ ṣẹpẹtẹ tù ṣẹpẹtẹ tù tú wọ ṣẹpẹtẹ fọ̀ ṣẹpẹtẹ bá tú wọ ṣẹpẹtẹ sí ṣẹpẹtẹ sẹ́kù wọ ṣẹpẹtẹ rè ṣẹpẹtẹ rì ṣẹpẹtẹ wọ̀ ṣẹpẹtẹ wù ṣẹpẹtẹ rà ṣẹpẹtẹ rì àwọn balẹ̀ sẹ́ni ṣẹpẹtẹ rì àwọn balẹ̀ sẹ́ni ẹ̀yà abọ́dẹ́pọ̀. jí masu àní òjíṣẹ́ jíṣẹ́ masu ẹkú àìbà. ó yà gba bí má gba bẹ kó gba bẹ má gba bí kò sún bèbè sókè kí sápò ẹbí yági yàrá yìí mi lásùpà sẹ́mi tẹ̀yìn lọ́nà ni ẹ̀sìn à mi tẹ̀sùn pa sóòdì ẹ̀fọ́ bá mi wọ́ lọ́mọ kan tàbájú mọ́sá burú àtún máa tà kásẹ̀ gbọ̀n. jẹ́ kí fọ́fọ́fọ́ ọmọdé ìjọ́jọ́ gbogbo lẹ́kọ́ ilé yìí ni máa kàn kàn kàn. I got no one but you you you ọmọdé ìbí máa bú bú bú mo fẹ́ mẹ́rù bẹ́ẹ̀ ni mo lù lù lù jẹ́ kí wọlé kan wá ti fi ti bú bú bú.

all the things you do to me. I can't explain, can't explain. Show all she fell I can't explain, can't explain. All the things you do to me. I can't explain, can't explain. Show she fell Can't explain. ọmọ tó jẹ́ gbogbo sẹ́tẹ̀ sílẹ̀ <laughs> useless button ṣé kí n by force <laughs> èmi lọ́kọ̀ gan it's not my fault. mo fẹ́ dákó tòsí mo fẹ́ dákó lọ́sí tí n bá ṣe tán máa fi ṣáńkó lọ́sí mo fẹ́ máa débẹ̀ láàárọ̀ kùtù ó yà pàmò kùtù. ìdíra bàtà àti ah, àlàbà ó bá bàtà dọ́kítà. bàtí bọ̀m̀bọ̀m bọ̀m̀bọ̀m ṣó fẹ́ pa mí.

as you they shake. I they look you as you they roll. If you kill me, it go make you. If they bust them, it go get you. This your whining, I'm on a answer. Remains no, you go to my song. You they kill me when you they control. Wait that bring me paracetamol. Hey, oh yeah, half time, half time. Oh, make I rest. I cannot try and come and go and kill myself. Oh yeah, half time. Half time, oh, make I rest. I cannot try and come and go and kill myself. Party bum bum ṣó fẹ́ pa mí. jẹ́rìí sí mi rọra jẹ́rìí sí mi ṣó fẹ́ pa mí o jẹ́rìí sí mi. lẹ́pa lẹ́pa ṣọ̀rọ̀ ẹni. jẹ́rìí sí mi jẹ́rìí sí mi ṣó fẹ́ pa mí o jẹ́rìí sí mi. Baby, ring the bell, oh. Cause it be like say you be figure eight, oh. busybody. Listen eh? up. So me say ring the bell. Oh. Like that. Cause it be like say you be figure it, oh, oh. Come on. I beg you make you do the dance oh. Yeah. Make if in a memory. Eh? Turn it up, turn it up. Now if you see my rubber you gonna say bad my the And when you see my cum cum, you gonna say ginger the cut. So baby do me well, and make I feel alright. Bring it to the center. I should be what you got. So that you dead. Progress. Ukuya progress. Baby progress. I like the way you progress. But make it sense of progress. Come on. Ukuya progress. Let go. Baby progress. I like the way you progress. Hey, what's it. Hard. Hard. Listen up. Yeah. Come on. Yeah. Let go! Vontade, Os as damas que se preparem Dá uma fugirem É só nós dois É só tu e eu Ei! Baby, ring the bell Cause it be like say you be figure eight oh. I beg you make you do the dance so fine with your busy body. Eh? Go, go, go, go, go. So me say ring the bell. Go, go, go. like say you figure eight. Go, go, Come on. I beg you make me do the dance. Go, oh. go, go. If in a memory, but if you see my rubber, you gonna say bad my place. And when you see my concom, you gonna say ginger the cup. So baby, do me well, make I feel alright. Bring it to the center. I should be what you got. Send to throw We are your grace. Baby, your grace. I like the way you throw it. Send Go throw it. Go say it. Go say it. Go say it. Go say it. Go say it. Go say it. Go say it. Go say it. Wọ́n ti pò mí gọ́tà pọ̀. Ojú ti dẹ̀rẹ̀tì. Wọ́n ti pò kẹ́míkà pọ̀ sewe, go sebo, go sewe, go sebo, go sewe, go sebo, go sewe, go sebo. Wọ́n ti po omi gọ́tà pọ̀, ojú ti dẹ́rẹ́tì. Wọ́n ti po kẹ́míkà pọ̀, àwọn sáyẹ́nsì students. Òjò lè yá sí bẹ́ẹ̀ àṣírí tú, eruku sì pọ̀ ju àṣírí tú. Afẹ́fẹ́ fẹ́ àti rí fúnra ọmọdé aléṣọ́ kò bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ àṣírí tú. Gádìjà ṣẹ́gun òun lọ́kọ̀ la ìwọ ọmọ sí mọ́mí rán lọ la Gádìjà ṣẹ́gun òun lọ́kọ̀ yìí, ìwọ ọmọ sí dádì rán lọ sábà. ọ̀rẹ́ mi you dey okay you dey alright are you sure torí bó ṣe ń gbẹ́sẹ̀ yìí ó wé bí ó láì ṣe franco sàn. kádìjà sọ̀rọ̀ ẹ̀dí kárí bí ó fa ṣíṣà bí ṣàngó kabalẹ̀ rí bí ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ tramadol ló ń mu bí tọ́nì kọta yìí. kò séwé kò ségbò kò séwé kò ségbò kò séwé kò ségbò kò séwé kò ségbò. wọ́n ti po omi gọ́tà pọ̀ ojú ti dẹ́rẹ́tì wọ́n ti po kẹ́míkà pọ̀. gozewe gozebo gozewe gozebo gozewe gozebo gozewe gozebo. wọ́n ti kó mi gọ́tà pọ̀ ojú ti dẹ́rẹ́tì wọ́n ti kó kẹ́míkà pọ̀ àwọn science students. body disu ọmọ ṣanos body flaka ọmọ ṣanos colorado ọmọ ṣanos kí ló dé èdè jebure torí ànábì. ẹ̀ ń kọ́ ọ́fíìsì pẹ̀lú ṣọ́ngọ́lì kí ló dé tẹ́rù kú pọ̀ tó yìí eruku kúnlẹ̀ o eruku kúnlẹ̀ bí pé pọ́pọ́ ti ju tákàsì sínú ilé wọn. ọ̀rẹ́ mi kí ló ṣẹlẹ̀ gangan àwọn ọmọ wo bẹ́ẹ̀ ti ọlọ́kan ó dẹ̀ ló ń gbẹ́sẹ̀ lẹ́kọ̀ọ̀kan bí kò fẹ́ wọn mọ kí kò sún uefa cup. ìmọ̀ wọ̀lú ẹni rẹ̀ lọ ọ̀rẹ́ mi ti yá ẹ̀ oh my god. kò séwé kò ségbò kò séwé kò ségbò kò séwé kò ségbò kò séwé kò ségbò. wọ́n ti po omi gọ́tà pọ̀ ojú ti dẹ́rẹ́tì wọ́n ti po ká. gosewe gosebo gosewe gosebo gosewe gosebo gosewe gosebo. wọ́n ti po omi gọ́tà pọ̀ ojú ti dẹ̀rẹ̀tì wọ́n ti po kẹ́míkà pọ̀ àwọn sáyẹ́nsì students. kò sọ̀rọ̀ tún ṣùọ̀ nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ ọlọ́ àwọn afi wèrè pọ̀ tẹ́lifíṣàn ìjọba balẹ̀ ní ẹ̀ máa tábìlì ó jẹ́ẹ̀dì. bad. Allez, not bad. Monkey tail, not bad. School shoes, not bad. Adoma, amen. Gerewa, amen. Ogiriga, amen. Bajinot, amen. Amen. Amen. bang when they go. Shout to the streets where they rap me, they go. Them up way at one, on the engine, no go. Based on one or two, yeah, yeah, yeah. Ẹ jẹ́ kó máa yé, gbọ́n tó bẹ́ orí ẹ̀ kọ́ ló máa pariwo yé. Àkúílà. is Mombasa. And I get girl from Mombasa, Mombasa. On a bend, bend, go down, gangi everybody dey para dem dey para parameter it was very slow before before no ìtò ti já mítà ayin ìspẹ̀tọ̀ jẹ́ ń bẹ̀ tó bá tó bẹ̀ kó pẹ́ ń bẹ̀ má lọ pa generator shrine ayin ẹ filẹ̀ o iná ló ń lò ó fẹ́ ṣáná wọlé nìyẹn o ayin. we see this year, this year. We go see next year, next year. We blow this year, this year. We go blow next year, next year. We dey pour this year, next year. You go pour next year, next year. Òsìkú lójú wa o, àtíkè lakùn lakùn. Kérésìmesì ọdún dé, ọdún olówó. Àyìn kérésìmesì ọdún dé, ọdún ọlọ́lá. Obama, Obama, oh, no go use your salary, Labama. Aye. Your body go tell you, aye. You can call me smart doctor, I can wait your I'm better, I'm Ọmọ dancer, I'm ọmọ your teacher, I'm ọmọ better, is present, ọmọ better, this smell fine, i ọmọ your lover gangi, aye. Solomon I I tutti, oh oya hold on, give enemy general market, I I Give them big two, shoot anybody with peace too, eh, eh. Oya oh last ọmọ ológun ti dọ́jú. ọ̀gá ẹ fi ilẹ̀ o iná ló ń lò ṣáná ò lè nìyẹn o. niyen bẹ́ẹ̀ dẹ́dẹ́ dẹ́dẹ́ ọmọ ológun dẹ́dẹ́ dẹ́dẹ́ bẹ́ẹ̀ tá ìsprẹ́sẹ̀ dẹ́dẹ́ dẹ́dẹ́ simply means ọmọ bẹ́ẹ̀ tá dey smell fine dẹ́dẹ́ dẹ́dẹ́ ọmọ bẹ́ẹ̀ tá dẹ́dẹ́ dẹ́dẹ́ ẹ̀rí jágbá self page ìhàlúta dẹ́dẹ́. captain dan ìbè kájà. sọ̀tà náà fi ọmọ pẹ́. múrítà fìdá ìrótà fìdá don apasino. ṣínà bẹ́ẹ̀ alága qlot. ipd dende sẹ́ńtì àgbà. east i get the bounce for you. plenty money. I said, but you want it for me. I said, change up for me. I know you need this money. I get it plenty for you. I said, but you do it for me. I said, change up for me. She because you find money. She because you're beautiful. I want you see me money. She dance for me. Oh yeah, down, be down. Oh yeah, down, let's go down. She look at you, she look at you. Talking loud, talking loud. Oh yeah, down, be down. Oh yeah, look that magic. Up yai. Oh yeah, baby, see I is go. Sangalo is a go. Shano is a go. Escobar is a go. Toros is a go. Naira Mali is a go. Olosho is a go. Zaina Din Is a go. Is a go. Is a go. Is a go. Is a go. Is a go. Ongo is a go. Oh, this is a go. Is a go. Is a go. Is a go. is a go jerry wale is a go Whoa, this is a go. Malosun, this is a go. How much you want better? This is a go. Bado pass it, but this is a go. Away match is a go. Refitika is a go. Forward, Bewale is a go. So what if it's penalty is a go? Go. Ibo Beckham is a go. Cashels is a go. YBNA is a go. Nigeria is a go. Oka Demons is a go. Imaka is a go. This energy is a go. My enemy top of bed is a go. Kiri up is a go. Shaku shaku is a go. Loju titi is a go. Pagonuwe is a go. Tempo twos is a go. Jilao is a go. Skibobo is a go. Skibaraba is a go. Oya Bebesia is a go. Sangalo is a go. Shanawale is Escobar is a go. Toros is a go. Naira Mali is a go. Olosho is a go a Nadine is a go, is a go, is a go, is a go, is a go, is a go, is a go, is a go, a go, is a go, a go, is a go, is a go, is a go, is a go, is a go, is a go. Yagi is a go. back to back is a go. Still your wife is a go. Smoke up, Alariwo is a go. Chayela is a go. Mama Meji is a go. Mama Meta is a go. In fact, one corner is a go. Daddy Talat is a go. Dagoru is a go. Dagoru is a go sure he's a go. I'm sure he's a go. Monkey Boss is a go. Amala Beckham is a go. Shaku Shaku is a go. Man's no hot and you know. Man's no hot and you know. Ghana the love is a go job. Niger the love is a go job. This can do is a go job. Beremola come a jojo. Baby, see I is a go. Sangalo is a go. Shano Wale is a go. Escobar is a go. Toros is a go. Mara Mali is a go. Odo Show is a go. Ọ̀sẹ̀ wí níbí, má lọ máa fò bí ọ̀pọ̀lọ́, má lọ máa yọ̀ bí ọ̀gbọ̀nà, wọlé kò sùn gbọ́tọ̀rọ̀, yàrá mi Westago to Westago, ọwọ́ tèmi ní Chicago, ọbẹ̀ jà ni má lọ dọ́là lọ́kọ́ lọ́wọ́ o ẹ má jẹ́ kọ́ńdà yàwó o ẹ mọ́ ti ọmọ sólókò èkúté ń para fọlọ́gbò ọ̀dà razaki náà ọlọ́run ló mẹ́lẹ̀ tó wọ̀ O tàbí mọ́ ti sòlóso àfàdé mi sásẹ̀ wọ́n máa ti wọ́n máa ti ayé mi ń tẹ̀fọ́ máa ti wà fẹ́fẹ́ nàná máa ti ẹ̀kan ti máa wọ̀dọ́ máa ti ẹ̀jẹ̀ ń sáré rán wọn létí o lásán ló gbá sójà létí o ọ̀kadà ń wọ́ sí ìbàlọ́ o àwọn wèrè gbónú ìjà lọ o ẹ bá mi gbé ṣe bàbá wa o wọ́n fi délẹ̀ tó dẹ̀dá o àwọn aráàlú wa ń jẹ̀ka o ó yá wọn ní ká jẹ̀ka o ọ̀dà razaki náà ọlọ́run ló mẹ́lẹ̀ tó wọ̀ náà tàbí mọ́ ti ṣòlóso àfa tèmi sásẹ̀ àdàmé rírí. èkúté ṣe buhari náà lásán lọ sí o àdàmé rírí. àní mo ra. Ah, ah. sí màmá tó. chain for my neck, oh, push kúrò lọ́dọ̀ mi náà beg, àdé beg. I won wọ́n sí bá máa ṣe lẹ́rù wípé I'm paying. Ẹ respect ara yín paint. I lágbẹ́yìn. Ta ló bèrè jọ lọ́wọ́ yín tẹ bẹ̀rẹ̀ sí campaign. Tó rẹ̀ ti borí tébù wa ẹ̀rẹ̀ tí rí campaign. Kí ló dé tẹ́ dán kiri bí ojó bèlè? Èmi ní tẹ̀sí jọ èmi ò kí n kó wèrè. Kí ni mi gùn gan? Ó dẹ̀ níbi tó léde. Ọmọ tí mo tẹkọlẹ̀ fún last time, iṣu ọ̀kọ́ on yé. Ó ṣe rọ̀kọ̀jọ, ó i lẹ̀ pa. Àti máa register àti tẹ̀ka. Mi ò lè ka gbogbo ọmọ tí kò ti tẹ̀ pa. Àwa là ń kà bùkiri bí ti i pa awa la n ka bukiri bi ti je ga. Ó ṣe rọ̀kọ̀ Salsa Zonto. Eh, back then, that shit was the cocoa. Ha. you got the form of the mode. Cry man, just live like same, same. Because if you do anyhow, if you do anyhow, you can see anyhow, you can see. I say if you do anyhow, if you do anyhow, you can see anyhow, you can see. My oh, if you do anyhow, if you do anyhow, you can see anyhow, you can see. I say if you do anyhow, if you do anyhow, you can see anyhow, you can see anyhow. Give me that booze, mercy, filling your bruise. Got me in the mood. I'm loving the things you do me that boost. Mercifully bruise. Got me in the mood. Yes, in the club when we show other girls get over. When a man pull up, the gas get over. See us in the road now, gas get over. You know that. Check out the team man bad, man, you can't touch that. Me have to become top chat. What you saying, man, you can't touch that. Next shot, shot it. more, Anyhow, if you do, anyhow, you see, anyhow, you see. I say, if you do, anyhow. yayet wọ́n ló ṣẹ́gbẹ́sẹ́ rí wọ́n ló ṣẹ́gbẹ́sẹ́ pọ̀ lábúlé mi ọmọ gẹ̀lẹ́dẹ́ pọ̀ kúrò lọ́nà alága fẹ́wé bò scalimenta ní sẹ́ ó tẹ́tẹ́ bò ó yá kódì diet ó jí internet fún wọn lẹ́bù dẹ̀ never yet. ó yá sún bébè sún bébè kúrọ̀ yẹn dà ṣẹṣẹ ní gàjà ó kúrọ̀ yẹn dà. ọ̀lẹ́ kódì diet slow down ọ̀lẹ́ kódì diet jajẹ́ ọ̀lẹ́ kódì diet tẹ ọgọ pẹ́ ọ̀lẹ́ kódì diet ṣáná wọlé ọ̀lẹ́ kódì diet ara wọ́ọ̀ṣì ọ̀lẹ́ kódì diet àwọn bọ́ìsì ọ̀lẹ́ kódì diet. Sense of me ganja. Let go value repeat. Any money, just put it on repeat. Ah, Ijo shaku shaku. Ni VIP, my shit jaku jaku. Laju komi o. Oh. Titi yo. ju komi o. Titi yo. Easy. How they go the diet? Slow down. How they go the diet? on the body die. Stay on God, on the body die. shout out on the body die. And I wash here, on the body die. Our boys here, on the body die. Our cars here, on the body die. On the body die. DJ any money, on the body die. Alaga Iwi, on the body die. You was a bitch, on the body die. Mr. Sauce, on the body die. Roger Sandy, on the body die. I be the dandy, on the body die. She no fella, on the body die. sauce, Saz, only you got it. On the body die. On est riche ou pas comme On est foutu à l'aise. Euh, je, euh, je. DJ ni mo ni, ṣáná ṣe loud yìí mò ń no, No no no, panu ẹ̀ panu ẹ̀ tí wọ́n ṣàfihàn ti wà á rí, ó ti wà wọ́n láàárọ̀. Abájọ́ mi ní.